lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ṣé dáadáa ni mo bá yín orúkọ tèmi ni ọmọkẹ́hìndé ọmọ ọlápàdé ní orí ètò tòní màá ṣe bíi ìdánilẹ́kọ̀ọ́ ìkunjú bàbá ń lọ sí òde òde tó jẹ́ bí òde àríyá òde àwa Yorùbá bírù mi báyìí. mo lérò wípé ẹ ó gbádùn ètò tòní tí ẹ bá gbádùn ẹ ẹ bá gbàgbé láti tẹ ìka tí ó wà ní ìsàlẹ̀ kí ẹ tẹ̀ sókè kẹ́ ẹ sì rí kíní bíi pélébé tán subscribe sí n kẹ́ bá mi tẹ òun náà kí ẹ lè darapọ̀ mọ́ ètò mi ní gbogbo ìgbà tí bá ti ń ju ètò síta. àwọn kan fi bíi ìpele àkọ́kọ́ sí ojú mi èyí ló máa jẹ́ kí àtíkè tí n bá kùn gbogbo nǹkan tí bá kù sójú mi òun ló máa jẹ́ kó dúró régérégé sí ojú mi yóò sì jẹ́ kí ó pẹ́ kí gbogbo ẹ̀ tó máa fẹ́ parẹ́ nǹkan tí màá lò ní àwọn tó ń jẹ́ bí simple àwọn náà ṣe wọ́n ṣe fún àwa tí ojú wa bá máa ń ṣòro báyìí bíi ìpara ni àmọ́ èmi máa fi ń ṣe bí ìgbésẹ̀ àkọ́kọ́ kí n tó ṣe nǹkan kan sí ojú mi kìíní yìí tá máa ń lò fún bí tínú bá ń wá àbí tá a bá ní ọgbẹ́ inú òun la máa ń lò fún àwọn olè mi fi máa ń ṣe kìíní ẹgbẹ́ mú mi bí torí òróró máa ń jáde ní ẹgbẹ́ mú mi òun wá ni mo máa ń fi síbẹ̀ láti jẹ́ kí òróró yẹn kí ó dúró pẹ́ kó tó jáde màá mú màá mú màá fi síbi ẹgbẹ́ mú mi bí màá jẹ́ kí òun náà ra dúró ń kí tí ó fi máa gbẹ àsìkò tó fi ń gbẹ lọ́wọ́ màá lọ máa ṣe àwọn kíkun ojú kí n tó padà wá sí ojú ń bí láti ya ìpéǹpéjú mi tí ó jẹ́ eléyìí máa lo led yìí tí àwọn tó ń jẹ́ rímel àwọn ni wọ́n ṣe bí dúdú òní ní kọ́lọ̀ rẹ̀ mo máa fi fa irun ojú mi bì màá fàlà kan sábẹ́ màá fàlà kan sórí màá wá fi kíní led yìí màá fi kùn ún bí ó ṣe bí wáyé fẹ́ kí ó rí. a fi àyè díẹ̀ sí ọwọ́ wájú níbí o sì lọ́rùn bí irun pé ìpéjú mi ṣe rí màá bọ́ sí kíkun ìpéǹpéjú mi gangan nǹkan tí màá lò láti fi kun ojú mi bí ọ̀dà tí màá lò bí àwọn ọ̀dà tí màá lò òun ni eléyìí àwọn tó ń jẹ́ Juvia's Place àwọn náà ṣe orúkọ bíi pátákó ọ̀dà náà ló sì ń jẹ́ Nubian 2 so bíi Nubian 2 pátákó ọ̀dà Nubian 2 láti iléeṣẹ́ Juvia's Place ó máa fi kun ìpéǹpéjú mi màá mú brush yìí tí Jesop lórúkọ àwọn tó ń tà á nǹkan tó dẹ̀ ń pè ní blending brush bí nǹkan tá a fi ń lọ nǹkan pọ̀ àbí nǹkan tá fi ń tan nǹkan ká so òun ni màá kọ́kọ́ òun ni màá kọ́ mú màá mú kọ́lọ̀ yìí kọ́lọ̀ tí ó tàn yìí kọ́lọ̀ yìí tó tàn nǹkan tó fẹ́ dàbí òòrùn màá mú lórí brush tí àwọn tí mo sọ pé màá mú lórí brush yìí tó fi ń lọ nǹkan tó tóbi tó tóbi tó tàn ká dáadáa yìí màá ra mú díẹ̀ nínú kọ́lọ̀ tí mo fi hàn nínú màá mú màá fi sí màá bẹ̀rẹ̀ láti ibi ìta ojú mi màá bẹ̀rẹ̀ sí ní sí ní tàn ká gbogbo ojú mi ìfẹ́ fi sójú kan náà mo fẹ́ kó tàn ká gbogbo ojú mi torí ẹ̀ mo fi ń lọ síwájú sẹ́yìn báyìí kí ó lè tàn ká gbogbo ojú mi mi ìfẹ́ fi síbi kan náà torí ẹ̀ mo tún ṣe lo búrọ̀ṣì tí ẹnu ẹ̀ tóbi dáadáa kó lè tàn ká dáadáa kó má dúró sí ojú kan náà búrọ̀ṣì yóò náà fẹ́ dàbí irú búrọ̀ṣì tí mo fi lọ nǹkan àmọ́ òun tún á kéré ó tínrín ní ọwọ́ ẹnu sí àmú kọ́lọ̀ ọ̀dà yìí òun fẹ́ dàbí kọ́lọ̀ ìmọ̀ kan tí mo lè fi pè é mo fẹ́ kí ọ̀dà yìí mo fẹ́ kó wà ní àárín méjì ìpé ìpéjú mi fẹ́ fi síbi ìsàlẹ̀ mi fẹ́ fi sókè mo fẹ́ kóra wà níbi àárín ẹ̀ ń bí màá ra fi síbẹ̀ díẹ̀ báyìí màá tún máa mú òun náà lọ síwájú lọ sẹ́yìn màá bẹ́ẹ̀ láti ọwọ́ ọ̀tá màá ra máa ti lọ sí ọwọ́ wájú báyìí màmá mú òun náà lọ wájú lọ bíi ẹ kíní brush yìí náà òun tún tóbi ju èyí tí wọn kọ lò lọ máa fi lọ méjì papọ̀ kí ó má bàa sí àmì àbí ìlà láàrin méjì máa fi lọ papọ̀. ọ̀dà kọ́kọ́ sí orí brush ilé máa mú àwọ̀ ọ̀dà yìí ó fẹ́ dàbí oòrùn ó fẹ́ dàbí oòrùn náà fẹ́ dàbí oòrùn ó fẹ́ dàbí ìgbà tóòrùn bá ti ń wọ̀ bẹ́ẹ̀ ni àwọ̀ tiẹ̀ ṣe rí máa kọ́kọ́ mú kíní bí omi yìí máa kọ́kọ́ fi sí ara kí ni brush tí màá lò kí o lè mú ọ̀dà yẹn dáadáa màá ra mu màá fi sí inú ọ̀dà yẹn màá tàn sí gbogbo orí péńpéjú mi. kí ni tanátaná tó wù mí mú ni tó pọ̀ bí dáadáa eléyìí tàn bí àwọ̀ òun eléyìí dàbí wúrà méjì màá lọ pọ̀ nínú abọ́ ẹ̀ màá mú kinní tán fi ń lẹ̀ nǹkan ìbí òun lẹ̀ lòun náà yóò jẹ́ kí méjì kí ó lẹ̀ pọ̀ yóò tún wá jẹ́ kó lẹ̀ mọ́ orí ojú mi torí pé ìgbà míì tí mo bá lo irú kinní báyìí láti fi lẹ̀ mọ́ ojú tí mo bá ṣe ń bí o máa ṣe ń dijú tí èèyàn lajú yóò máa gbọ̀n sí gbogbo ojú mi ṣùgbọ́n tí bá ti mú kinní òǹlẹ̀ yìí tí mo fi sí i tí mo fi lẹ̀ pọ̀ kò ní jẹ́ kó máa gbọ̀n sí gbogbo ojú mi orí pé ń pèjú mi báyìí láàrin méjì báyìí òun ni mo fẹ́ kó àkóràn. màá mú kíní tó ń pè ní mascara yìí so màá mú kíní tó ń pè ní mascara yìí màá fi jẹ́ kí ojú mi kó gùn sí kó sì tún dúdú ju bó ṣe wà lọ ẹni tí ò bá kí ń lo eh, kíní irun ojú àtọwọ́dá ó ti dá abáyé bá ti kun kíni máscara yìí láti jẹ́ kí ojú yín kó dúdú àti kójú kó tún gùn ju bó ṣe wà lọ ó ti tó ṣùgbọ́n àwa afẹ́ràn ká fi kíni ojú àtọwọ́dá afẹ́ràn ká fi sí ojú wa màtí wọ́n á mú kíni ìtàn pè ní bí eyeliner bí ìlà ojú màá fi falà sí òkè ojú mi yóò fi jẹ́ kójú mi dàbí kó fi dúdú dáadáa kó tó máa fi jẹ́ kí òkè ojú mi kí ó yọ sí irun ojú àtọwọ́dá irun ojú àtọwọ́dá tí màá máa lò yẹn àwọn tó ń jẹ́ bíi sushi yọ̀sì àwọn náà ṣe mo ti lo kíní ìbí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta kan òun ni torí ẹ̀ ló fi gbó dáadáa mo ti lo bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta kan màá mu màá mu kíní òlẹ̀rùn ojú màá fi lẹ̀ mọ́ màá fi sí ibi ibi kíní rẹ̀ níbí kó lè lẹ̀ mọ́ màá mú kíní òlẹ̀rùn ojú kó fi lẹ̀ mojú mi màá fi sí ibi tí ó ti lẹ̀ mojú mi màá ra fi sí díẹ̀ báyìí mi ì jẹ́ kó pọ̀ jù màá fi sí màá jẹ́ kó gbẹ díẹ̀ kí n tó lẹ̀ mọ́ irun ojú mi yóò jẹ́ kí irun ojú mi kó dàbẹ̀ pé ó gùn ju bó ṣe wà lọ ẹni tí ó wà kíngì tẹ́lẹ̀ tó bá kọ́ lórí àgbègbè àti wọn gbé àti wọn bá gbé bá a ló ṣojú bẹ́ẹ̀ ni ó ṣe rí ṣùgbọ́n torí pé èmi tí ó ti mọ́ mi lára tí má ti lò báyìí kò sẹ́yìn dàbí pé mo fi nǹkan kan sójú kí n tó fi nǹkan kan sójú màá kọ́ mú tuntun lọ́pọ́n fi ń bo nǹkan màá mú ní kọ́lọ̀ tó dúdú jù mí lọ díẹ̀ yìí tó dàbí kọ́lọ̀ ọ̀sán yìí méjì màá mú papọ̀ màá fi sí màá fi sí gbogbo ibi tí ojú mi ti dàbí epo ní àmì kékèké kékèké wàrà fi síbẹ̀ pálẹ̀ tó dàbí àwọ̀ ọsàn nìkan kì í ṣiṣẹ́ dáadáa wọn ti máa ti mú méjèèjì tí mo lò wọ́n pọ̀ ó máa ń ṣiṣẹ́ dáadáa màá mú kíní bíi brush yìí báyìí àwọn tó ń jẹ́ bíi jessop tó ń lo àwọn brush tí mo ti ń lò látara àwọn náà ṣe òun náà wọ́n pè ní dual fibre brush màá fi màá fi màá fi tan méjèèjì káàkiri gbogbo ibi tí àmì àmì dúdú wà ní ojú mi màá fi tàn ká síbẹ̀ kó fi bò mọ́lẹ̀ torí tí máa kọ̀ bò báyìí tí máa fẹ́ lo bíi bíi tẹ̀lẹ̀ tí máa lo tó máa dàbí àtíkè àkọ́kọ́ tí máa gbélé ojú kò ní jẹ́ kí gbogbo ẹ̀ kò ní jẹ́ kí nǹkan tí màá lò kò ní jẹ́ kó pọ̀ jù tó pé mo ti kọ́kọ́ fi eléyìí sí ojú mi náà lọ́ bá fi sójú máa ń mú kíni bíi àtíkè bí àtíkè olómi lápè ìmúrúkọ tó ń pe foundation lèbu rẹ̀ àwọn ìmúrúkọ tí ń pè ní yorùbá foundation nílùú adé ń pè kàn náà ọkọ fi tẹ nǹkan kí ẹ̀ tó gbé nǹkan mí le òun ni foundation ní èdè tiwa àmọ́ foundation táwọn pè ìmọ̀ nǹkan tí wọ́n á lè kè léde wa bí nǹkan tí wọ́n fi kọ́kọ́ fi tẹ nǹkan náà lápè òun náà gbọ́n kọ́kọ́ sọ tó kọ́ fi bí ìpele àkọ́kọ́ lè e. bí ẹ̀ jẹ́ kí n tí ń pè ní èdè yorùbá tèmi máa mú ọyọkan àti àbọ̀ rẹ̀ màá mú màá fi brush yìí ti àwọn tó ń jẹ́ real techniques àwọn tó ń jẹ́ real techniques àwọn náà ṣe òun tiẹ̀ màá kọ́ mú bí omi yìí màá fọ́n sí ojú ẹ̀ kí ó lè rọrùn fún mi láti fi lọ mọ́ ojú mi màá fi tàn ká sí gbogbo ojú mi màá dẹ̀ fi lọ máa mú kíní ẹ ó dàbí kẹ̀ǹkẹ̀ǹ kẹ̀ǹkẹ̀ ojú máa ń pè beauty sponge kẹ̀ǹkẹ̀ oge kẹ̀ǹkẹ̀ oge lóko rẹ̀ máa mú máa fi lọ kíní àti kí olómi tí mo kọ́ fi sójú mi máa fi lọ gbogbo ibi tó bá pọ̀ jù sí kíní kẹ̀ǹkẹ̀ oge yìí kẹ̀ǹkẹ̀ oge ni ó fa gbogbo ẹ̀ mú tí gbogbo yóò fi ṣe rẹ́gí mọ́ mi lójú máa fi lọ pọ̀ mọ́ gbogbo ọrùn mi kí wọ́n dàbí ẹni pé mo gbé bí eégún sójú tí wọ́n bá ti wá ṣèyí tán màá mú kinní tí mo sọ lẹ́ẹ̀kan pọ́n fi ń bo nǹkan màá ètí àwọ̀ rẹ̀ tó mọ́ ju àwọ̀ tèmi lọ ti ṣe lé àwọn tó ń jẹ́ colour pop ló ṣe colour pop no filter concealer ló kọ rẹ̀ orúkọ rẹ̀ sì ń jẹ́ wúrà tó dúdú wúrà tó dúdú ọ̀bí deep golden wúrà tó dúdú díẹ̀ bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ á mú a fi sí gbogbo tẹ́ pé tẹ́ bá taná sí mi lójú àwọn ọbẹ̀ ni iná máa bá lójú mi bí orí mi bí abẹ́ ojú mi gìgímù mi bí àti bí agbọ̀n mi abẹ ni màá fi kinní tí mo pè ní ta fi ń bo nǹkan ẹ̀ iṣẹ́ méjì tó máa ń ṣe nìyẹn àbá fi tábà a lè lò láti fi bo nǹkan àbí ká fi tàn mọ́lẹ̀ sí nǹkan ó dá lórí àwọ̀ tá a bá lò yóò jẹ́ kí irú iṣẹ́ ta fẹ́ kó ṣe kó yọ màá fi tàn mọ́lẹ̀ sí ojú mi ibi tí mo fẹ́ kí mọ́lẹ̀ tán sí ti bá ibi tí wọ́n bá tanná sí mi lójú tí ṣe abẹ́ ojú mi ń bi méjèèjì ní kẹ̀kẹ́ oge tí mo sọ lẹ́ẹ̀kan màá fi lọ màá fi tàn ká gbójú mi kò ní dáa kí máa rìn káàkiri báyìí màá mú kí ni màá fi tàn ká gbójú mi kí gbogbo ẹ̀ kó lè kó lè lọ pọ̀ mọ́ èyí tí mo lọ́kọ̀ fi lélẹ̀ tẹ́lẹ̀. brush tí mo fi tàn àtíkè olómi tí mo sọ pé foundation tí mo fi tàn káwọn màá fi lọ gbogbo ibi tí méjèèjì bá ti pàdé ara wọn ma fi lọ̀ pọ̀ kó má bàa sí ààyè kankan àbí kó má bàa sí bíbi tí ibi ìlélẹ́yìí ti bẹ̀rẹ̀ ibi ìlélẹ́yìí ti parí kó má sí bẹ́ẹ̀ màá tún nu màá lọ̀ dáadáa torí mo fẹ́ fi àtíkè gangan àtíkè bíi àtíkè bíi ẹbu màá fi mu dúró kó má má lọ síbi tí mi ì bá fẹ́ kó lọ. tó bá ti ń pọ̀ jù kì í dáa mọ́ kíní pé ìpèjú tí mo pè látọwọ́ dáhùn màá bẹ̀rẹ̀ sí ní fi sí ojú mi màá dijú díẹ̀ báyìí màá gbélé màá lo kíní tó ń pè ní ehm, tweezers màá lo kíní tó ń pè ní tweezers yìí màá fi gbélé díẹ̀ màá mú kíní bíi àtíkè olómi tí mo sọ lẹ́ẹ̀kan màá mú ètò ẹ pé àwọ̀ rẹ̀ tó dúdú ju àwọ̀ mi lọ bíi méjì ẹni pé dúdú ju mi lọ àwọ̀ mi lọ bíi méjì màá mú màá fi mú ṣẹ́rẹ́kẹ́ mi tó dàbí torí rótórótó ẹ̀ àtiwájú mi tó dàbí tó tóbi màá fi mú wọn màá fi jẹ́ kán kéré díẹ̀ sí ibi eegun ẹ̀kẹ́ mi àti iwájú orí mi iwájú orí mi ó dínkù eegun ẹ̀kẹ́ mi ó yọ síta ẹ̀kẹ́ mi torí rótórótó yóò kó wọnú díẹ̀ sí nígbà bẹ́ẹ̀ pé ṣe ni mi kì í kí ni búrọ́ọ̀ṣì yìí àwọn tó ń járí techniques àwọn náà náà ṣe òun náà màá fi tàn kárí màá mú kí ni búrọ́ọ̀ṣì mo fi tan àtíkè olómi alákọ̀ọ́kọ́ màá tún fi lọ gbogbo ẹ̀ pọ̀ màá má tíkè tí mo sọ pé ó mọ́ra ju ara mi lọ màá mú màá fi síbi ìsàlẹ̀ ibi tí mo fi àtíkè tó dúdú ń sí ibi tí mo fi àtíkè olómi tó dúdú ń sí yóò jẹ́ kẹ́kẹ́ mi tó pa kó ju bó ṣe rí lọ hmm. ẹ̀rí wérí tí bá ti gbọ̀n dànù lẹ́kẹ̀ẹ́ mi papọ̀ ju bó ṣe lọ màá mú kíní lẹ́ẹ̀dì dúdú yìí màá fi kún ojú mi màá fi kún ẹyin ojú mi kúrò sọ́ra màá mú àwọ̀ yìí àwọ̀ ọ̀dà àwọ̀ bíi aró yìí màá mú pẹ̀lú brush náà pè ní smudge brush náà fi ń kún nǹkan màá ra mú kékeré ẹ̀ kékeré ẹ̀ màá fi kún ìsàlẹ̀ péǹpéjú mi bí péǹpéjú mi ìsàlẹ̀ bí màá fi kún. màá fi lọ dúdú tí mo kọ̀ fi sí wọn màá fi lọ kí dúdú mọ́ kàn wá bẹ́ẹ̀ ṣe gidi màá fi lọ màá mú ilé náà tó tún dàbí àwọ̀ ọsàn bí àwọ̀ ọsàn bí àwọ̀ òun màá mú díẹ̀ náà àtún ra fi sí abẹ́ tó dàbí àwọ̀ aró màá fi sí i wọn pe àgbẹ̀ sí wa pélé iṣẹ́ á pọ̀ báyìí ohun tí ó fi jẹ́ kí gbogbo ẹ jọra wọn màá gbọn eléyìí tí mo fi síbi màá gbọn dànù àmú àtíkè yẹbuyẹbu tó jẹ́ bí àwọ̀ mi gangan pé màá fi lọ gbogbo ẹ̀ pọ̀ tí gbogbo èèfù wá ṣe rẹ́gírẹ́gí búrọ́ọ̀ṣì tán fi ń tán fi ń tán fi ń kun àtíkè òun lòun ẹ̀rẹ́ pé tóbi dáadáa yóò ẹ̀ kí gbogbo ẹ̀ tàn ká gbójú mi gbogbo ẹ̀ màá fi màá fi lọ gbogbo ẹ̀ pọ̀. màá kun màá kun bí ọ̀dà náà màá kùn sẹ́kẹ̀ mi kó lè fún ẹ̀kẹ́ mi náà ní bí àwọ̀ àwọ̀ tó tàn màá mú àwọ̀ méjì yìí màá mú méjì màá mú papọ̀ pẹ̀lú brush àwọn jẹ́sọ̀pù náà ló ṣe brush yìí blush brush náà pè màá fún méjì màá fi màá fi sẹ́kẹ̀ màá rẹ́rìn díẹ̀ báyìí màá fi sí màá fún lọ sọ́nà òkè màá tún mú díẹ̀ màá rẹ́rìn díẹ̀ báyìí màá fi mú lọ sọ́nà òkè máa mú kí ní yindiyindi tán ṣe fẹ́ ìkẹ́wé dàbí irú tójú mi yìí tàn tó tójú mi orin tààrin yìí ẹ̀rí pé kò tàn tó tójú mi máa mú kí ní búrọ́ọ̀ṣì àkọ́kọ́ tí mo fi ẹ̀ máa mú náà máa ra fi síra rẹ́rìn máa fi sókè nǹkan tẹ́lẹ̀ máa ń ṣe ni pé tẹ́ bá ṣe wọlé àbẹ́ bá ṣe ń bọ̀ lọ́ọ̀kan tí náà bá tàn sí yóò jẹ́ kẹ́kẹ́ yín tàn yóò dàbí ẹni pé ṣe lẹ́ gímù mi náà gímù mi ẹ̀kẹ́ eh, eh, mi àti gbogbo ibi tí mo fi àtíkè yindínyindín mo fẹ́ kó tún tàn ju bó ṣe wà ẹ́ lọ màtí wàá mú ètò tún ilé àwọn kíkò ló ṣe tàn yindínyindín míì ni ó kọ rẹ̀ tàn yindínyindín ló kọ tiẹ̀ náà àmọ́ tó wá funfun ju èyí tí wọ́n kọ́ lò lọ màá ra mú brush tó wá kéré màá ra mú náà sí mú brush tó kéré màá ra mú díẹ̀ rẹ̀ màá tún ra rẹ́rìn màá fi síbẹ̀ mo èso lẹ́ẹ̀kan láti ń bọ̀ lọ́ọ̀kan yóò dàbí pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń tan kí ni búrọ̀ṣì tó tóbi ńlá ẹ̀ máa fi gbọn gbogbo ẹ̀ dànù máa fi máa fi lò pọ̀ gbogbo ẹ̀ lè ṣe rẹ́gí mọ́ra ogun yín sọ látàárọ̀ kékeré mi torí ẹ̀ máa lo méjì àwọn tó ń jẹ́ imisoni àwọn náà ṣe ìbá nínú lọ́yọ̀ kan ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ̀ máa I rábà dùn aláìkí kí nǹkan tàn yẹ̀dẹ̀yẹ̀dẹ̀ mi fẹ́ràn kí nǹkan pọ̀ òwò bá ṣáà ti da tó ti da lọ tó ti rí dáadáa lára rẹ tó lò tó pọ̀ àbùṣebùṣe àwọn kan kí n máa fi sí ìta ètè mi màmú ìtó dúdú ìt ètò ètò dàbí àwọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó dúdú màá fi síta ètè mi màá múlẹ̀ ohun tó dàbí àwọ̀ ohun àbọ̀sàn màá fi sáàrin màá lọ́pọ̀ ẹ bá ṣe ẹ bá ṣe ń kun gbogbo ẹ̀ ẹ gbúdọ̀ lọ́pọ̀ káwọn yóò bá wọn ké bí lélẹ́yìí ti bẹ̀rẹ̀ bí lélẹ́yìí parí sí torí tẹ bá lọ́kọ̀ nídẹ̀ kí gbogbo ẹ ṣe rẹ́gí mọ́ra àwọn gbogbo ọ̀kan ní rí yábàyàbà dídàbí ẹni pé bẹ́ẹ̀ lẹ ṣe jáde bẹ́ẹ̀ lẹ ṣe jáde nínú inú ìyá yín bẹ́ẹ̀ lẹ ṣe jáde nínú ilé yín ràn yín mọ̀ kí ìkele ọgọ́rùn-ún la lò tá a fi débi àwà àwọn tábà jẹ́ kí gbogbo ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn ní mọ̀ pé a ah, ọ̀dà ló kún sójú ara mú ọwọ́ mi máa fi sínú ẹnu mi torí kétì máa ṣe bẹ́ẹ̀ gbogbo kíní tí mo fi kun ètè ìgbẹ́ ni ó eyín mi màá fi sínú ẹ̀ màá fi mú gbé tó bá pọ̀ jù bẹ́ẹ̀ màá fi mú bọ́ta rárí orí ọtí bọ́ síta mi ọwọ́ mi gbogbo ẹ̀ ti ṣe rẹ́gí pọ̀ màá mú bí omi yìí onú máa dàbí ìgbà tí wọ́n bá fi máa fi parí gbogbo ẹ̀ màá fi sí gbogbo ojú mi kan tó yẹ kí gbogbo ẹ̀ láì gbogbo nǹkan tí mo kùn sí ojú mi yẹ kí gbogbo ẹ̀ kó dàbẹ̀ pé ó wọnú ẹ̀ nígbà tó wọnú ara mi lọ bẹ́ẹ̀ ni para mi gangan ni kò ní jẹ́ kó hàn bẹ́ẹ̀ ni pé mo kún ní nǹkan sójú mi nígbà tó yẹ kí mo kún ọkún máa mú ọ̀dà ohun tàn dáadáa ó fẹ́ dàbí wúrà tó funfun ilé báyìí máa fi sí máa fi síbi iwájú ojú mi bí kó lè jẹ́ kó tàn ní fi sí gbogbo bí ẹ̀kẹ́ mi àti gbogbo mímú lẹ́ẹ̀kan máa fi síbẹ̀ kó lè jẹ́ kí bẹ́ẹ̀ tàn dáadáa. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo lérò pé ẹ máa gbádùn ẹ tí ẹ bá sì gbádùn ẹ̀bùn èso ẹ má gbàgbé láti tẹ ìka tó wà nísàlẹ̀ òun kẹ bá mi tẹ̀ sí òkè tẹ bá fẹ́ràn láti máa wo tẹ bá fẹ́ràn pé kí n máa ṣe irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí ní èdè Yorùbá sí i kẹ bá mi ẹ jẹ́ kí n mọ̀ nínú ìsàlẹ̀ ńbẹ̀ òun kẹ kọ́ ẹ̀rí tẹ lè kọ bí nǹkan tẹ fẹ́ kọ ẹ̀rí níbi ìsàlẹ̀ ńbẹ̀ òun kẹ bá mi kọ síbẹ̀ kẹ jẹ́ kí n mọ̀ tẹ bá sì gbádùn ètò tòní ẹ kọ síbẹ̀ náà kẹ jẹ́ kí n mọ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Kẹ́hìndé Ọmọlápàdé ó dàbọ̀.